tó jẹ́ ló ń pera rẹ̀ ẹni tí ọba ń pera rẹ̀ ní tí ò jẹ́ kí ni èyí tó kéré nínú orúkọ tá a lè pè é kó lè bá yí akálẹ̀ bá àwọn orúkọ tá a pè kéèyàn jáde nísìnyí. kọ́ wá kó àwọn èèyàn jọ torí pé ó fún òun lówó ọwọ́ á ní àwọn security oníkanjó oníkanmọ́ fọ́nfẹ́ yìí òun ní à wọ́n ah, lẹ́dọ̀ state. èyí jìnnà local government bí so gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ bọ̀ fún wọn ìmọ̀ fẹ́ gbàjọba ṣùgbọ́n tá a bá filẹ̀ tí wọ́n bá filẹ̀ kékeré ní pé tó tá a bá pè ní wèrè ayẹpẹrẹ wèrè torí kò sí tẹ̀kílífù lórí wèrè ó burú ju ti wèrè lọ ó burú ju wèrè torí kí wèrè oní tẹ̀kílífù wa eléyìí oní tẹ̀kílífù tẹ̀ so ló wọ́n fẹ́ gbàjọba ni. ìmọ̀ sọ́n tí ọlọ́run tí èsè ń pé bọ́lọ́run ọba bójìṣẹ́ náà sàásìláàmù ṣe sọ pé bọ́lọ́run ṣe fi hàn nù nínú ẹ̀sìn káwọn á máa fọwọ́ rinlẹ̀ lórí rẹ̀ pé bó ṣe ẹ̀kọ́ jẹ́ nìyẹn sẹ́mà túmọ̀ rẹ̀ wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ọlọ́run tó jẹ́ wọ́n ah, ah, fẹ́ gbàjọba lọ́wọ́ ọlọ́run tó túmọ̀ sí i. wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ọlọ́run báyìí ló fi jẹ́ pé alùsùnà ọ̀jọ̀má wọ́n máa rìn sẹ́yìn tó tí wọ́n bá ti rẹ́rìí fún kàkà wọ́n tà ní mẹ́yìn sí ó lè bà wọ́n lásìkò tó pé wọ́n máa wádìí rẹ̀ ká kí ni kí lè rí kí lè rí kí lè rí ẹ sọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ṣe sọ kí ló fẹ́ sọ ńgbà tó ti rí ọ̀rọ̀ sọ kò tí ì fẹ́ rí ọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀. ó lè wá gbà lásìkò torí wípé kọ́ gbọ̀ ọ́ lásìkò tọ́pẹ́ kó o tó ródòdó sọ torí malẹ́ ọlọ́run ọba lòdòdó kọ́ wá tàmálẹ̀ sí gbèsè ayé rẹ àti ti ọmọlàkejì ó dájú wípé kó o ṣe wàrà wéré kánjú. kọ́ wá gbé tí ìsara rẹ̀ kalẹ̀ kó ti àwọn èèyàn sínú òkùnkùn lọ. imaamu naa malik rahmatulah aleyhi rahmatan wasi'a wọ́n kó àwọn abéèrè wá sọ gbogbo ẹ̀ ọkàn ọ̀rọ̀ adáhùn bíi mélòó kan bẹ́ẹ̀ wọ́n ní yòókù nǹkan ní ní o ò ní tí ì jẹ́ ní ọlọ́run àáfàá ọba o tó bá yẹ pé gbogbo tí wọ́n bí ọ léèrè náà lọ dáhùn o ní ìmọ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà torí pé ẹni tó ń bá ń gbóyà láti sọ yìí pé tó ń ṣe wà á láì ṣèwádìí yóò gbóyà wọ̀ náà. yóò gbóyà wọ̀ náà ọlọ́run ọba torí pé kí ni ẹgbọ́ ṣé nǹkan máa bá ẹ̀ta sọ́tọ̀nà nínú Islam wọ́n bí oníyèrè wọ́n gbé gègé lé ọ lọ́wọ́ nù wọ́n ní kọ́ sáìn on behalf of Allah subhanahu wa ta'ala ntọ́kọ́ kọ́ sáìn ọlọ́yẹ̀ sọ́nà sọ́rẹ́ ntontoma sinu. ṣùgbọ́n ẹjẹ́ ìtúlẹ̀ yẹ̀ wò ẹ̀rí wá báyìí wá báyìí wá báyìí àwọn sọ báyìí sọ báyìí sọ báyìí lórí ẹ̀rí wọn ẹ̀rí wọn ẹ̀rí wọn ni èyí tó tẹ̀sán lórí ni kì í ogun náà ò sọ wọn rí sọ bọ èyí tó jù Eh, ẹnìkan ò lè ṣe nǹkan kankan mọ́ rẹ̀ jù but sẹ́ni òyìnjú àbí òyìnjú ó ní ayé na xeyìrù minhu xalaqtani min turab xalaqtani xalaqtahu min turab wa xalaqtani min nar sekọrọ ẹni mu wa ṣùgbọ́n sẹ́ni mi sẹ́ni. ọba tó dá ọ tó dá ọ tó dá gbogbo ẹ̀ ló ní ọ yá ọ́ sì tún lọ́wọ́ òòrùn mọ̀ òun máa ń mú àwọn ẹ̀rí kan wá ẹ̀rí dà ẹ̀rí gangan ni pé ọba tó dá òun ló ń kó segin yẹ́yìn ò lè rí. n ò sẹ́yìn àá bọ́yọ̀ ọláyé tiẹ̀ mi bọ́yọ̀ ọlọ́ba mi. sọ gbogbo eléyìí ni kéèyàn máa rò àtẹnitójà afa àtọmọ akéwù àtẹnitójà kan máa ṣọ́ tí wọ́n bá fún wọn lẹ́rìí lórí nǹkan tí ń dùn mọ́ wa sétorí gbódùn mọ́fẹ́ inú rẹ ni àbí torí pé ojú dúdú kìí ṣe pé mm, torí pé ní sọ fún ó dùn mọ́ ẹsẹ̀ inú rẹ ni ẹ̀ẹ́n ṣódodo ni. òṣìṣẹ́ pé olúkálukú ṣèwádìí èèyàn wádìí pé mm, ṣáwọn ẹni àkọ́kọ́ ṣe bí wọ́n ṣe ṣe rí èyí tí wọn bá ṣe bẹ́ẹ̀ kí lè rí tí wọ́n fi fẹ́ takú lórí yìí. na wal aklu sarihu indahum yuwaffiqu natla sahiha. na ọgbọ́n tó yẹ kóró a sound intelligence as far as the people of Sunna are concerned is that intelligence that agrees with authentic texts. An intelligent person is a person whose view agrees with authentic text. When your view are very well embellished, it may be, does not agree with authentic text, it is outright falsehood. Ó ah, sọ̀rọ̀ kí ló sọ? ọ̀rọ̀ pọ̀ kí lọ sọ kí lè rí tí ń gbọ́rọ̀ àti tí ń gbà ká kò kàkà wípé yàní àwọn oríṣiríṣiríṣiríṣi tí wọn tí kílẹ̀ rí ẹ̀rí ni pé ọlọ́run ọba lórí àyà báyìí tó wá òjíṣẹ́ náà sàlá ń sọ báyìí èyí mo lè rí èyí mo lọ́rọ̀ lọ́dọ̀ ọlọ́gbọ́n ẹni tó bá gbọ́n òun lẹni tó yẹ pé ọ̀gbìn tó mú wá. ó ṣe kò ń gẹ́ ń tọ́fẹsẹ̀ nílẹ̀ nínú ntọ́nà ọba ni wọ́n jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá ọlọ́gbọ́n nù ṣùgbọ́n títí ẹ̀ bá ti takò lé. وعند الإشكال يقدمون النفل ولا إشكال نعم when there is disputation when there is ambiguity they hold in priority the authentic text, not the ambiguity. That ما يريبك إلى ما لا يريبك leaves what you are in doubt for what you are not in doubt clear. That is it. Uh, Ntọ́ba ti rújú nǹkan rújúrújú àwa iná sùkàn ẹ̀rí ni òtíṣẹ́ náà wà sọ báyìí kò rújúmọ́ kò rújúmọ́ sẹ́ńtọ́ sọnù ìtàsọ̀ látẹ̀lẹ̀ ìtọ́sọ̀ látẹ̀lẹ̀ kí lójú kí ni táàrọ̀ kò fi jó rújú báwọn kan ṣe gbọ́yé ni bọ̀tì náà sùn náà alẹ́ ìṣiṣẹ́ ntóonuju a w'ani tẹ bàtí mu lẹ́nu rárá nọ́ọ̀sù náà tẹ̀lé èyí nàkù ntọ́wọ́ntà ìgbà wa tó fẹsẹ̀ ń lẹ̀. yànnà nàkìlá láyà tí bímá yàtàkìlù àlàlẹ̀ àkì na torí tí ọba ti rí pé ẹgbà wa wá lórí rẹ̀ tó yẹ kóoru tó dẹ̀ fẹsẹ̀ kò lè jẹ́ ń tọ́pọ̀ jù pé kọ́kan kí ọpọlọ lè gbé lọ tó bá jẹ́ yí pé ọ̀pọ̀ ju gbé lọ ẹ̀gbà wo ní lórí torí pé kí nǹkan tó kó di pé Islam àwọn mùsùlùmí lélẹ̀ kí ni ìjọba rẹ̀ láti máa yẹ kó ẹ̀ńtọ́ bá yẹ pé wíìlì ni sàásọ̀ pé kó kírun tọ́ a bá rí tí tọ́ fẹ́ ṣe nǹkan a ní jẹ́ kó ṣàbùrú bóyá kó ta lóbìnrin olóbìnrin tàbí kó mú ọtí kàtó bí ṣe kínní ṣùgbọ́n tẹ̀klif kí ló ṣẹlẹ̀ sí mọ̀rùfẹ́ àánú kò sí tẹ̀klif lórí rẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn tó kọ́ lọ́wọ́ wà lórí rẹ̀ ọlọ́run ọba láyé kẹ́lẹ́fọ́ نصا إلا وسعه ما دام قد كلف فإنه في وسعه في وسعه ọlọ́run ọba yín tí èèyàn lè gbé kìí ṣe lọ́rùn àyàn léèyàn lórí tọ́ba wa ti ṣe nǹkan lọ́rùn àyàn ò lè gbé ni ẹ̀dá lè gbé ni torọ́mọ ẹ̀dá ju ara rẹ̀ gan-an olódébẹ̀ ó ma àwọn ẹ̀dá gan ju àwa gan náà lọ nítorí náà ọpọlọ tó yanjú ọpọlọ tó yanjú yóò sì kún gẹ́ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ torí wípé ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ kò pọ̀ ju tọpọlọ lè gbin lọ intelligence has to agree with authentic text because there is no way authentic text can be too much for intelligence to comprehend. That is it. وإنما يأتي بما تحار فيه العقول والعقل يصدق والأصل صدق النكرة في كل ما أخبر به ولا عكس نعم authentic text we can never confuse a correct intelligence a sound sense which will rather inform it and educate it authentic text educate one's intelligence and educate. It does not confuse. It gives you a correct position on the issue. Let me give an instance. The Prophet sallallahu alaihi wasallam, when a companion of the Prophet sallallahu alaihi wasallam was doing was to do azm coitus interruptus. You meet your wife because you don't want to, you don't want her to conceive. Maybe out of fear of poverty or anything, but in most cases it is out of fear of poverty. He went to the Prophet ﷺ and said, Ya Rasulullah sallallahu alaihi wasallam, Can I do coitus interruptus azm? The Prophet ﷺ said, if Allah decides to create, even if the sperm falls on a stone, Allah will make his own creation from it. Well, the companion re- thought that if it were outrightly forbidden, the Prophet ﷺ would have been explicit, would have told him directly that don't do it. Because not being explicit on what demands being explicit is haram for the Prophet ﷺ. So he was doing coitus interruptus. He was doing as. After some times, he went, he came and told the Prophet that <laughs> what you said had happened. The lady is pregnant, even though the, the man was doing coitus interruptus. And now I have two cases. Some of my brothers, my blood brothers, one of them said, look, Najib, you see, that is you don't will have benefited much from you, but you you see you do, you are trapping your intelligence with misinterpretation of this your sinner sinner sinner thing. I said, well, uh, how? He say in those days there are no sophisticated means of stopping. I said, eh, okay. What are the sophisticated ones? The wife and the brother went to the doctor and they say the womb should be tied so that uh, the conceiving will not take place. <laughs> that very month the woman got pregnant. When the baby was delivered, the baby did like this. When they opened the palm of the baby, the, what was used to tie the womb was was, was found in the hand of the baby. For three good months, they never told me. <laughs> you know, when one was going for Umrah Hajj, he said, just ask Allah to forgive me. I said, eh, what happened? He said, ah, just ask Allah to forgive me. I said, what happened? Then the wife now was bolder and said, this is what happened. The other one. It's very rich. Very rich. He did not stop here. He went outside. One of the best hospitals in the world. I will not mention the place. What did they do? They cut off everything. There was no more womb. The womb was taken out and there nothing more. Suddenly, so the boat came down and they were jolly jollying. after six months or so, the wife was feeling one kind that this is unusual feeling. Maybe there, there is a failure in the medic in the operation. So they went back to the hospital outside the country. When they got there, ah, the doctor, a captain said the lady was pregnant. The lady exclaimed, did that happen? The doctor said the baby found a place for itself. you know what to say? Created a place, just created a place for itself. After all, what the Prophet, the word Allah subhanahu wa ta'ala said, وَجَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارِ مَكِينٍ you know, in a firm, a firm uh, place. No, any place Allah subhanahu wa ta'ala wants you, you can be made firm and Allah subhanahu wa ta'ala will make things happen. So, Allah subhanahu wa ta'ala wal khaliq. Allah subhanahu wa ta'ala is a creator. He creates without anything. He creates without anything. And if he likes to create with something. Create, creating is not, is not a big deal to you. إنما أمرنا إذا أراد شيئا إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. Is the and if whatever he means, all he says to you that be, and it be, it be immediately. That is it. That you know, unless you understand Allah subhanahu wa ta'ala I was walk, your belief, your faith can never be rejuvenated. You, you know, until you have this, you know, you now have the absolute reliance on Him and Him alone is the only solution to the problem of man. Yes, you can take precautions, precaution based on the way He has taken the way the Prophet ﷺ had taught us. But that cannot stop whatever Allah subhanahu wa ta'ala has designed. And that's why one has to be very, as a believer, you don't rely on that precaution. You rely on what? You rely on Allah subhanahu wa ta'ala. Not on that precaution. No. He asked you to take precaution. You are taking that precaution. You have a word. Because you are following his injunction. If it fails, you have the, you have the reward. If it test for him, if it works, you have a reward. It is you know another test from him because you must be able to manage the two, the failure and success. How do you behave when things don't work the way you want it? If it works the way you want, how do you behave? All these things up to you, just have to learn it. If you don't, you will fail you will be failing, you will not be living a fulfilled existence. ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ń sọ yìí pé a ẹja ẹja máa lọ́pọlọ ní díẹ̀ sí a ọpọlọ tó yanjú òun lè tọ́ bá ń tí ọlọ́run ọba fi hàn jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám lọ́ba mọ́ tọ́ba ti yapa sí i ó ti di nǹkan mi ó ti di nǹkan mi kì í sọpọlọ mọ́ kì í sọgbọ́n mọ́ torí wípé ọgbọ́n òun gangan láti kọ́ wa lọ́gbọ́n ká má bàa ṣìṣe ìní tọ́lọ́hún fi rán òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́ sílẹ̀ so ntí ọba wa fi rán sí wa kò lè takọ́gbọ́n pẹ̀tẹ́ ó lè wà ní pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ kọ́pọ̀lọ́ mọ́ ti ìgbòye ṣùgbọ́n kèé ṣe wípé ọ̀tà ọgbọ́n ni kèé dẹ̀ ṣe tí ọgbọ́n ò lè gbé ọpọlọ tẹríba ni láti gbé ọgbọ́n láti fi lè gbé tí ọba ti tẹríba fọgbọ́n láti fi lè gbé ìyẹn torí pé kí ni tọ́lọ́ ní ọ̀sẹ̀ làbẹ̀lẹ̀bánilà ló wí ana wàrúsùlẹ̀ èmi ní borí o kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ mo fi títóbi èmi ọlọ́run ọba mo fi búra lálẹ́ tàkìd wá làmàlẹ́kọ́sì kò sí tàbí èmi ní ìborí èmi àtàwọn wọ̀n fẹ́ẹ̀ mi àwọn aláàbò yìí. tó bá ti di pé ntí ntí àfẹ́ ṣe ọ̀tako ntí ọlọ́run ọba fi rọ́jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ntí àfẹ́ ṣe ń la ìgbọ́n ìṣe sí òkò nínú àfẹ́ wù òkò nínú ìmọ̀ ẹsẹ̀ ntí ọlọ́run ọba fi rọ́jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá tá a ti rẹ́rìn eyín gẹ̀rọ̀gbọ́n. ọ̀kan náà ọmọ ya ń wò yí pé gbogbo ń tẹ́yìn sọ̀n kí afẹ́súnmọ́ ìyàwó ẹni ká yẹra wọn torí yí pé afẹ́ fi fètò sọ́mọ bíbí afẹ́ fàlà sí méjèèjì tó jẹ́ pé Islam takò tí ì bá ṣe pé èyí kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà á ti lè káwọ́ ọjọ́ lórí rẹ̀ gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀ kíára Islam fọ́s. ọmọ yàrá rẹ̀ bí ayé ẹjọ́ òun nìkan náà ni wọ́n ń ṣe ọ̀nà wà ní ìsìntọ́pọ̀ rẹpẹtẹ bíi báwo wọ́n ní wọ́n sọlé ọmọ àbí káńtẹ̀ gbogbo ẹ̀kọ́ Islam ọ̀dẹ̀ fọwọ́ sí ìsúnmọ́ without commitment sex without commitment Islam ò fọwọ́ sí ìyẹn gara jẹ́ kókó gbọ́dọ̀ bọ̀ yín sex without commitment Islam ò fọwọ́ sí bó ṣe jẹ́ pé o ò lè jẹ́ tó wù ọ́ tí ọba tí ọba yẹn tako òfin ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni o ò lè ṣe tó wù ọ́ pẹ̀lú abẹ́ẹ̀rẹ̀ tí ìbá ṣe pé ọlọ́run ọba lọ́wọ́ sí i kí lọ́nà ọba sọ fún wa qaddimu li anfusikum ẹ tì síwájú fúnra yín kí ni ẹ tì síwájú àwọn ọmọ alálùbáríkà. responsibility náà ọwọ́ àwọn ìpè à ah, wọ́n lè so wọ́n lè lè já wọ́n lè mú gbogbo ẹ̀ kí wọ́n gbé fóun bẹ́ẹ̀ àkọ́tọ́kọ́ àti àwọn wọ́n bá so lóòótọ́ ńgbà àwọn òbí ma ọmọ dìkú kù wá wọ́n sí ọwọ́ ọmọ ntí wọ́n bá nínú ọwọ́ ọmọ ntì ntí ẹbí so ntí ẹbí so ni wọ́n wá ń kà. àṣírí tí wọ́n ó ti ó ti tùbùlà ọlọ́run bá ní yàrá mọ̀ tùbùlà sọ̀rọ̀ ayé owó wọ́n tètè yé tàbí mọ̀lẹ́bí àwọn mọ̀ wá ní kíákíá ní yàrá pé tọ̀hún. òdodo ẹgbọ́ ẹkọ́kọ́ gbẹ ẹgbọ́ díẹ̀ yìí ń bẹ̀ nínú wọn ni àwọn inú òróró àwọn ọlọ́run gba àwọn táwọn bá ti ní lọ́wọ́ àwọn jáde síta wọ́n lè gbogbo ilé ọmọ wọ́n dé wọn wá sí tó wọ̀n ìyàwó ń sọ pé a ah, bóun ṣe ń síra àwọn yìí o nígbà tó ń lóyún ọkọ ní kò pọ́sibù bọ́yá ntí wọ́n ṣe òun lọ́fẹ́ fèèrè ó dẹ̀ tún lè jẹ́ fibroid ìjú ọba tó lọ sí ibi tí wọ́n ti ṣe lókè òkun náà ah dókítà yẹn ní olómi oníbo ló ní sí wọ́n lọ́mọ wáàyè fúnra rẹ̀ kí lọ́kàn láwọn wá ń bẹ̀ kí lọ́kàn tí wọ́n máa ń ṣe tó wò tí o ti mú ọ ọ̀n di ọ lẹ́kẹ̀ yìí wọ́n lọ ọ̀n di ọ lẹ́kẹ̀ yìí tọ́wọ́ pé bóyá smart ọlọ́mọ ọ̀n di ọ lẹ́kẹ̀ yìí o ní sọ ní sọ́dọ̀ ojú omi náà ẹ̀sìn láyà àlẹ́mú ìwọ́n omi nílẹ̀ wù iná kéèjì mà ti a máa dẹ wọn lọ́nà tí wọ́n nígbà mà a máa fọ́ wọn wọn rẹ̀ ah, mo ah, sọ èyí mo <laughs> ogun yẹrẹ kó smart kẹ kó smart tó ni. kó smart ni. ọlọ ni kí ló ṣe àgbàlá mi kọ ayé pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ sọ́mọ́lá kejì alámúnẹ́ wọ́lọ́wọ́ alhamdulilayi lẹ́yìn àfáàní ní mọ̀tàlá tẹ̀lé. وفضلني وفضلني على كثير على كثير من خلقه كثير wọn náà bá mo dúpẹ́ lọ́lọ́wọ́ náà bá nítòsí kan tí ò fi kàn kọ́bá kọ́bá ọ̀sọ̀ ògùn tiẹ̀ náà kú torí ntí ò fi kàn mí nga nínú kẹyìn ọlá ló gbé fún mi lórí gbogbo ẹ lórí ẹ̀dá rẹ̀ gbogbo ilé ìròyìn mùsùlùmí nù kìí ṣe yí pé káwá gbóyà ìtẹ́rì wà fún káàtì dànù kama pé kọ̀bọ́pọ́lọ mu láà eyín gan lọ́pọ́lọ́ ọpọlọ rẹ ni ò pé láti gbèrú kí ló wà bí ó gbèrú ni pé ó jókòó ni láti gbọ́ yé kọ́pọlọ rẹ fi lè ṣe é gbèrú ló fi jẹ́ pé àlùsùnù ìjọba wọn yìí wọ́n á sọ yìí pé ẹ̀rí ìtọ́wá poroko lórí nǹkan òjíṣẹ́ náà fà islam ti ṣe àlàyé rẹ̀ lórí ntọ́lọ́mọ bá fi hàn táwọn àṣàbẹ́ náà dẹ̀ ń lò ó káwá sọ pé àsìkò wọn nù subhanallah ta lọ lásìkò. Allah subhanahu wa ta'ala ọlọ́run lọ́ba àsìkò na ọ̀rọ̀ wọn náà ló lè yanjú ọ̀rọ̀ gbogbo ẹ̀dá tọ́ba ti náà ní ìbẹ́ yàtọ̀ sí ntọ́yẹjú ọ̀rọ̀ wọn òjíṣẹ́ náà Muhammad sàlásánà wò ní jẹ́ òpin àwọn ànábì ànábì wa jáde ní jáde ní nǹkan ní sí ti fi hàn lójíṣẹ́ náà sàlásánà. wọn kò lóko méjì káfíìrì ni. eléyìí èèyàn ó ṣòro dáadáa kó má bàa ṣìṣe. àìrẹ́ẹ̀lì kílẹ̀ẹ̀lì ọlọ́run ọba sọ báyìí òjíṣẹ́ náà sàásìlà ń tu báyìí àgbọ́yé àwọn ẹni rí àwọn sàábé lórí rẹ̀ nìyí tí wọ́n fi lò báyìí àáfàá kan wá lò báyìí húsùnù zọ́nù tá a ṣe sáàfàá ò ní wípé bóyá kọ̀rẹ́ rí i tọ́ba yọ tẹ̀lé tọ́ba lòun rí òun ọ̀tẹ̀lé ni kì í sáàfàá mọ́ ó ti di nǹkan kọ́lọ́mọba máa fòdodo wa gẹ́gẹ́ bí òdodo ń gbọ́ wa. kó fún wa ní agbára àti tẹ̀lé kó fi tí èso dodo hàn gẹ́gẹ́ bí tí èso dodo ń gbogbo wa kó fún wa ní agbára àti sákòóndì rẹ̀ kọ́lọ́wọ́n bá kọ́ gba ẹ̀sìn wa lọ́wọ́ wa kó jẹ́ kí tiwọ́ dá ń bẹ̀ kó jẹ́ ká lè gbọ́ ẹ̀sìn yé kó jẹ́ ká lè tẹ̀lé kó jẹ́ ká lè pèpè kò fún wa ní agbára àti dúró tì kọ́lọ́wọ́n bá mọ́sá dúró tì wá kọjá ká tán sórí ìtẹ̀lé tí ó fi rán rẹ̀ sọ́lá àlọ́sọ́lá gẹ́gẹ́ bí àwọn ẹni rẹ̀ kọ́kọ́ ṣe gbọ́ yé kọ́dẹ̀ jẹ́ kọlọ́mọ torí pé láyé ọ̀dà fún ọ̀bọ̀ wọn ajẹ́ kọlọ́mọ torí pé wọn ọ̀dà fún ọ̀bà láyé ọ̀jẹ́ dáadáa tẹ́ yí àti ẹ̀sọ́ kọlọ́mọ sí méjèèjì lọ́kùnrin rẹ̀ fún ọ kọba àpáná àjẹbọrẹ kọba rẹ bí díẹ̀ àṣetánì ńlẹ̀ gbogbo ẹni tí ọ̀gá tí Islam wọn fi ga kọlọ́mọ ọba musa jẹ́ ọ̀gá kọlọ́mọ ṣe alọ́kan nínú wọn gbogbo àwọn tó yẹ pé látara gíga wọn yóò kó bá ẹ̀sìn Islam kọlọ́mọ ọba kọba àtẹ̀wọ́n rí kọlọ́mọ ọba kọmọ́ṣe alọ́kan nínú wọn gbogbo ibi tá a bá ṣe dé kọjá pé bẹ́ẹ̀ ni àwọn ọmọlẹ́yìn wa àwọn ọmọ wa ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ kọ́lọ́wọ́n ọba àwọn olórí wa wo kọ́lọ́wọ́n ọba fi òdodo mà wọ́n kọjá kí wọ́n lè dúró tì kó fi àgbọ́yé ẹ̀sìn kó fi sínú ìgbésẹ̀ ayé wọn kọ́lọ́wọ́n ọba kó kí wọ́n lè dúró ti ẹ̀sìn rẹ̀ kọ́lọ́wọ́n dẹ̀ jẹ́ kí kọ́mọ́sà fún wọn ṣe lọ́lá rẹ̀ sọ́hánà اللهم صل على محمد وعلى ال بيته الازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته الازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته فاتح علينا انه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا رسول الله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 يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلال في النار نعوذ بالله من ذلك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد اما بعد فالسلام عليكم ورحمه الله وبركاته àti ẹfẹ́ وبعد الله سبحانه وتعالى subhanahu wa ta'ala أولويني ní orí tíra tí a ń kà lọ fún àlàyé níbi ẹsẹ̀ wa ò fi ní yẹ ní àtàrà ìròrí ìsọ̀rọ̀ tí a ti ṣe sí àwọn ẹni rẹ̀ tí wọ́n ti kọjá lọ tí ọlọ́run gbà sẹ́wọ̀n torí ìjẹran ti àwa náà wípé kọ́lọ́wọ́n bá gba tiwa náà bó ṣe gba tiwọn àbí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kó wo ọlá àníyàn wa yìí àtàwọn àgbésẹ̀ tá à ń gbé yìí láti fi jọ wọ́n yìí kí ọlọ́run ọba kó má da wàláyà kó jẹ́ ká níbi tó lérè kó ṣe á ní ọ̀kan nínú àwọn tí Allah subhanahu wa ta'ala sọ pé walladhina taba'uhum bi ihsani àwọn tí wọ́n tẹ̀lé yìí sísẹ̀ ń tẹ̀lé àwọn ẹni rẹ tọ́lọ́wọ́n bá ti yọ́nú sí ní ti dáadáa kọ́dọ̀ jẹ́ kí àdéhùn ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó sọ pé radiyallahu anhum wa radu anhu wọ́n yọ́nú sí ọlọ́wọ́n ọba ọba adẹ́dà Allah subhanahu wa wọ́n yọ́nú sí sí wọn wa radu anhu àwọn náà yọ́nú sí ti ọba adẹ́dà Allah subhanahu wa nítorí wàá pa léṣe ilẹ̀ fún wọn òun náà ni àlìjáná onídẹ̀ra kí ọlọ́run ọba kọ́ má jẹ́ ajẹ́ ìyá rẹ̀ ká tó jẹ́ gbádùn nínú ilé onídẹ̀ra yìí. ولا يقللون من شأن العقل فهو مناط التكليف عندهم نعم ولا ولا يقللون مناط العقل kìí ṣe pé wọ́n wá mú ọ̀rọ̀ ọgbọ́n òye ọpọlọ wọ́n fi ọwọ́ bíntì mu wípé o torí wípé tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ fún jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam òun ni ó jẹ́ tí a máa lò láti fi lórí láti fi ṣe sísẹ̀ntẹ̀lé láti fi ṣe ọ̀rọ̀ sọ. So. kì í wá ṣe pé wọ́n wá yẹpẹrẹ ọpọlọ ni o tàbí ọgbọ́n tàbóyè rárá ọpọlọ ọ jẹ́ ntí ọ̀rọ̀ wọn gan dálé látara kí ntí ọ̀lọ́pọlọ ìwọ̀ torí ńlá Euh, rúfin al-aqlam àni ìsàlàsà gègé wípé a kọ ẹsẹ̀ tàbí a kọ iṣẹ́ rí lẹ̀ àti gbégègbé kúrò lórí àwọn mẹ́ta kan àwọn wo ni ó ní al-ghulam hatta ọmọ tí ò tí ì tí ò tí tójú bọ́. ó dìgbà tó bá bàlágà tó ń túmọ̀ sí pé lọ́dọ̀ tàwa o original sin kìí ṣe pé ẹnìkan wá ajogún ẹsẹ̀ ni ẹnìkan wá kú fún ẹsẹ̀ wa àsọjẹ ọ̀rọ̀ ni àṣeyìn téyìn èèyàn gbọ́dọ̀ fi tògbé sí ilé ayé rẹ̀ èèyàn ọ̀dẹ gbọ́dọ̀ fi síbẹ̀ kì í ṣojú ọ̀nà tiwa. Allah subhanahu wa ta'ala ọ̀bùn ní déédéé ni tí ìbá oní la yukallifu Allahu nafsan illa wus'aha ẹni ọmọ tí ò tí ì gbọ́n tí ò tí ì lóye tí ò tí ì mọ èyí láàṣẹ èyí láàṣẹ àníkọ ẹsẹ fún ó dìgbà tó bá yẹ pé mu tó bá bàlágà tó lóye tó mọ ń tọ́ da yàtọ̀ sí tí ò náà ó ní ẹni tó sùn àyàfi tó bá jí wọn náàhí àtàyè sẹ́kìlọ ẹni tí ó sùn tí ó bá ti jí a lè sọ yí pé ọdẹ́sẹ̀ ó sùn ọ wá fọwọ́ kan ìhòòhò ara rẹ̀ kí ni òjíṣẹ́ náà àfẹ́ràn sọ nínú yín tó bá ti jí o. lójú oorun kó tó sàlùwàlà kó fọwọ́ rẹ̀ méjèèjì torí kọ́mọ́bí tọ́wọ́ ń sùn àgbẹ̀ ọpọlọ lẹ́yìn ilé ìwọ̀n lọ́pọlọ torí pé àlàyé náà wíkà torí wípé ojú méjèèjì ni okùn tó di ẹnu tí ojú méjèèjì bá ti sùn fọkàdé sítọ́lọ́kọ́ àṣẹ okùn tó dé ẹnu fòrò yóò tù onítọ̀ tó o bá sàlù àlákò tó sùn tó o bá jí mọ́ sọ yí pé jí mọ́ sàlù àlákò tó sùn rárá ó tún àlọ́ àlá ṣe torí wípé ọmọ tó ti ṣẹlẹ̀ àìmọye yẹn tó yẹ pé ń bọ̀ bá sùn bí ọ̀fọ́ kábẹ́ náà tí wọ́n bá ní òòjì agbádùn pẹ̀lú sóò. yóò máa jiyàn ní pé òun ọba lu àlàyé ẹni tó sùn kò sí tẹkìlífù lórí rẹ̀ kò sí wípé wọ́n kọ ẹ̀ṣẹ̀ fún tàbí nkaka kọ nkaka fún wípé kò ṣe nǹkan kan àbó tó fi kọ̀mọ̀ yìí fásitì kò lè mọ̀ fásitì òun títún ó sọ láti kan bí aago mẹ́rin yá aago mọ́kànlá ìgbà tí ó jì sí ìṣáì ni wọ́n ń pè tọ́ ó wá jíù àyílẹ̀ àti ẹsẹ̀ tó ní asiri rẹ̀ sẹ̀ tó ní magribu rẹ̀ sẹ̀ tó ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtàlà àbùsọ̀ yìí pé ìdáná máa ahadukum àní sọ̀láàtì tẹ́nì kankan nu yóò tó bá sùn gbàgbéra tó fi tí ò fi kírun sásìkò tó bá ti jí falyusalliha idha istayqaza tó bá ti jí kó kí fala kafara lahu siwa dhalik kò sí àtúnṣe kan fún bẹ́yìn náà la ń gbò jí síhùn òun lò yí padà sí ní ọpọlọ wal majnun hatta ẹni tí àjẹnú fọwọ́ bà lórí tọ́jẹ́ yí gbégbò ní kò mọ tí ń ṣe mọ́ àwa ń sọ pé àsìkò tí ọkọ̀ jáwọn ó ti parí nù àmì yóò ó ti dẹ́sẹ̀ la lọ́fi jẹ́ yí pé ẹ̀sìn Islam ma lórí ọgbọ́n ni ọpọlọ ni ṣùgbọ́n kì í ṣe wípé ọpọlọ là ń fi ń ṣòfin ọpọlọ ká ń fi ń ṣòfin ọ̀pọ̀ là ń fi gbé òfin láti lò ó ẹni tọ́lọ́pọlọ òun ni ọ̀rọ̀ ẹ̀sìn ó yé gbogbo ọ̀gbà tọ́lọ́wọ́n bá sọ ní afẹ́lẹ́ àti àkìlú ẹ̀wà sí làákàyè kò sí ní tọ́lọ́wọ́n bá ti lófin tó yíṣẹ́ lọ́sàásílà ń fi lálàyé tó tako ntí ọpọlọ lè gbé àlàyé rẹ̀ lè kọjá pẹ̀tẹ́ẹ̀sì ọpọlọ toró ní ntọ́pọlọ lè gbé màá. so ọpọlọ gbọ́dọ̀ tẹríba fófin ọlọ́run ọba ni kìí ṣe wípé kí òfin ọlọ́run ọba káwá yẹ dànù torí wípé ọpọlọ tó láti gbé ntí pa mú ìròrí ọpọlọ ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ òye àwọn alùsùnà òjàmá kìí ṣe pé wọ́n yẹpẹrẹ ọgbọ́n rárá bọ̀tí tí wọ́n ń sọ ni wípé ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀tako ń tọpọlọ lè gbé nítorí náà wọn wá ń sọ pé ẹjẹ́ àkọ́kọ́ fọgbọ́n tó tí ọba ṣe é tó kásẹ̀ tó wá wá kí lọ́lọ́run ọba sọ rárá kí lọ́lọ́run ọba sọ ni. So bóòlù jíṣẹ́ náà sàlàsàlà ń ṣe ṣàlàyé rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba òun ní òfin rẹ̀ bójíṣẹ́ náà sàlàsàlà ń ṣe ṣàlàyé rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba lòun náà èyí ọ̀rọ̀ ọlọ́run ọba tá a fi lò ó torí wípé alukóránù ti ń rìn lórílẹ̀ òun lòjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. ló fi jẹ́ pé téèyàn bá fẹ́ bọ́ nínú àjàgà ní gbangba ajọ́ ògbéǹdàlì kíámà kọ́ wáyé ìmọ̀ tí ó fi bọ́ nínú wàhálà ajọ́ ògbéǹdàlì kíámà kí wọ́n á ní téèyàn ó fi bọ́ nínú wàhálà ajọ́ ògbéǹdàlì kíámà tí ó fi jẹ́ pé yóò rí sátífíkèétì rẹ̀ gbà kó tó lọ ń bí òun náà ni qala Allah ọlọ́run ọba sọ báyìí pé. kọ́ọ̀lọ̀ sùn òjíṣẹ́ náà sàlá tó báyìí kọ́ọ̀lọ̀ sọ̀hábà àgbọ́yé àwọn sàábé lórí tí wọ́n gbà ní kéwú lọ́dọ̀ òjíṣẹ́ náà sàlá ó dúró lérí báyìí rẹ́sẹ̀bí tẹ̀wé kìí sàrúmọ́jẹ́ wọ́n mẹ́lẹ̀ ilmu nasbaka lèlè xìláàfi sàfàràtà bẹ́ẹ̀ na fàqí bẹ́ẹ̀ na rọ̀ṣù wà bẹ́ẹ̀ na rọ̀ àyè kìí ṣe. ìmà òun ni wípé kọ́ wá máa fi tí àáfàá kan sọ kọ́ máa fi gbín kọ́ máa fi ta kàngbọ̀n pẹ̀lú tó jíṣẹ́ náà sàásọ́ náà wọ́n ní náà pé ẹ̀yìn wọn làwọn kó ṣe kò ń gẹ́ àlàyé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám bí àwọn aṣíwájú tí wọ́n bá lò gbà bí wọ́n ṣe gbọ́ yé ní tí wọ́n gbọ́ o lè wá nísìnyí kó wá sọ yìí pé ìwọ ìwọ wa mú abaka la kò lè ṣeéṣe ní ìgbà wọn fi ń bi àfa ńlá léèrè Imam Shafi'i. رحمة الله رحمة رحمة الله عليه رحمة واسعة رحمه الله رحمة واسعة wípé hadith ló mú wáyé kí wọ́n á ní ráàyù tiẹ̀ ó ní àbí ọpọlọ àwọn ọpọlọ ń bá ọjà mo ló yíṣẹ́ náà àṣàlà ń sọ báwo ní kí ni ráàyù tẹ̀ kí ni ìbàjẹ́ ráàyù tèmi lẹ́yìn tó yíṣẹ́ náà àṣàlà ń ṣe lálàyé ọ̀rọ̀ tó eléyìí lọ́gbọ́n. ìṣẹ̀lẹ̀ ẹni náà sọ pé kí ni ìlú kìláàfin sọ́fà àtẹ̀mọ́. بين الرسول وبين رأي الفقيه ولا جادل صفات والنفي حذرا من التعتيل أو تمثيل kí wá ṣe yí pé kọ́ ọmọ jiyàn àpèjúwe ọba adẹ́dà bójìṣẹ́ lásán àṣálà ń ṣe mú wá torí pọ̀ ń bẹ̀rù gbígun orí rẹ̀ kan gẹ́gẹ́ bí àpèjúwe ọlọ́lọ́run ọba ọba dẹ́dà yìí máa kalẹ̀ ní